àwòrán ìkẹta ìdá ohun gbogbo ọlọ́run da gbogbo ohun ó rí ìyà ìhàyà bó ti họ̀ ọlọ́run da òkè ó dá òkun ó hànràn ká ń dá alẹ̀ ọlọ́run mi ọ̀ràn ká gbogbo ohun yóò nẹ́mi ẹja tinú omi ẹyẹ tinú ahẹ́rẹ́ àti ẹran oko bite kọlọ́run ti gbogbo ohun inú ọlọrụ ha dùn ní gbogbo ohun yóò dàn án gbogbo ohun yóò ọlọ́run dá ohun àlùkà lùkà.